wine poppy when I touch the mic. Thought guys would slow down, but I'm not the type. I just focus on the mission and ignore the hype. Babes trying to tap current, cause I got the light. Yeah, yeah. You're now rocking with the best out. Show them, but we giving them a next bounce. My guy carried five pies to the guest house. I asked why, Ekbon said he was stressed out. Show them on the mad flex. Whole game went left on the trap flex. But we brought palm wine, me shot fest. Now they wonder which sound we gon' tap next. Hide in plain sight like Wakanda. Street sauce loot like Samanja. Said this box with the banger, tech with the banter. Buju came through the lamba grande. Ogólnie, like to see how you and your combine. Ogólnie, don't waste my time. Uma, and I'm always tuned in to my favorite radio station. Fresh. Fresh. Fresh. Look what I brought for you. This is Fresh Radio. We play feel good music. Music like this. I got a feeling. gonna music, music can make you feel good. This is 105.9 FM, your feel good radio. Sunny Digital. Got the club going up on a Tuesday. Got your girl in the color she chooses. Club going up on a Tuesday. Got your girl in the cut and she Tuesday. Club going up on a Tuesday. Got your girl in the cut and she Tuesday. Club going up on a Tuesday. Got your girl in the cut and she Tuesday. Squad going up. Nobody flipping now. Nah. I just did three in a row. Them shows is back to back to back now. Put the world on a sound. You know, party in the weekend. Ain't got no mother time. The party on the weekend. Tell Jello, bring the juice. We about to get lit. I fill the room up with some things. One night off and this is it always working overtime and out of It's crazy back home. It kills me that I'm not around. I think we getting too deep. I'm talking might be too true. Upstairs, I got in the Advil bottle. I don't but you do. So I got them for you. I don't need the pills. I'm just gonna have another drink. And when I'm putting working on the weekend, I look back on this and think how we had the club going up on a Tuesday. Got your girl in the cut, she choosing. Club going up on a Tuesday. Got your girl in the cut, she choosing. Club going up on a Tuesday. club going up on a Tuesday. Got your girl in the cut, she Tuesday, working Monday night on the corner flipping. Made at least three thousand on the boulevard. I've been working graveyard shifts every other weekend. Ain't got no time to party on the weekend. I've been flipping in the house, making jugs on the highway. I've been riding out of state, making money like my way. I don't think that I should dance. I'm just gonna have another drink. the loudest of the loud. You know my gas thing. My PO think I'm in the house. Don't give a damn about what she think. Got the club going up on a Tuesday. Got your girl in the cut, she Tuesday. Club going up on a Tuesday. Got your girl in the cut, she Tuesday. Club going up day. Got your girl in the color she Tuesday. Club going out on a Tuesday. Got your girl in the color she Tuesday. Club going out on a Tuesday. Got your girl in the color she Tuesday. Club going out Hi, I'm Ozzy Uma, and I'm always tuned into no. my favorite radio station. Fresh. Fresh. yeah, Fresh. Look what I brought for you. He don't cast, last, last. Now everybody go to breakfast. Shayo. Man. Shayo. You go bow for the result, oh. Nothing to discuss, oh. Cause I did win by default am without any doubt, though me happy at all though. I no go feed the girl. I no go feed the girl is out though. I'm a mind that's you be talk oh. I put my life into my job and I know I'm in trouble. She manipulate my love oh. for for this For days, I no trust I No trust I fit to contain your body not baggage You know see I'm falling I'm falling falling falling for you, baby. Put my Casanova ways for you, baby. The only time that you say that you hate me is when I take the last slice of pastry. Now mom, mom, mom, mom, mom, Loving you till kingdom come, but you drive me crazy. Send someone, still my fresh 105.9 FM. you did, I mean like by me. I just wanna be there when you need me. Baby, now your matter, I did sing all day, yeah. one stagger. Feel the rhythm and bass. Pierce me like sin a dagger. I no go lie on a menu bar. Take me to space and Mars. Me, I just want to dance and romance your body. Girl, you set the dance on fire and you last longer like a slow burner. And you so on point not come command, like you skinny, I'm feeling like banana. Girl, you set the dance on fire and you last longer like a slow burner. And you so hot when no come and make you skin Yeah, I'm feeling like water Si vas a te tope, so que go con mala Oh my girl, she my shit close She my shit close Go oh, ya she be my shit close Si vas a te tope, so que go con mala Oh my girl, she my shit close She my shit close Go oh, ya she be my shit close Oh, when my shit be your oh, shit close time I knock, I knock without rubber band, no rubber band. Every time I put down, they show me that. If I know loud, she got my back. Although you cool, I'm happy that. Although you cool, say everything I do is for my woman. Uh-huh. Anything I do, when you talk, I go do, Uh-huh. Oh, oh, oh. Me, I know they see another girl for my visuals. Yeah. girl got me, she no stingy. She give me love, so want one thing. All of the moves you been practicing. Put it down, put it down, put it on top me. Girl, give me love for my moto. Girl, you light in my store. She and me gone, I must go. She know they are, she know so. Say anything I do is for my woman. Ah, anything I talk, when you talk, I go do, man. care for my visual, You're on Nigeria's most listened to radio station. You are listening to Fresh 105.9 FM, broadcasting around the world. This is your number one radio station. Look, there's no easier way to say this. Slow internet is bad for business. So, if you want what's best, get the Airtel Smartbox outdoor unit for SMEs. Indeed, do business at internet speed of up to 200 megabytes per second with the Airtel Smartbox outdoor unit for SME and enjoy instant access to other amazing offers. Dial 1010 toll free or send an email to airtelbusiness at ng.airtel.com to get started. Airtel, the smartphone network. Guys, see me. sọ agbára dọ̀tun kí o tọ́jú ara rẹ ní sọ́mà yìí pẹ̀lú àwọn ìrìn àjò ìsinmi tí ó dára jùlọ sí Dubai, London, Cairo, Florida tàbí àwọn ìlú ìyanu oríṣiríṣi lórí wakanow.com ìdùnnú yín ṣe pàtàkì sí wa ẹ lè kàn sí wa lórí wakanow.com tàbí kẹ̀kẹ́ lọ sí àwọn iléeṣẹ́ ìrìn àjò wa ní Bond Mall, Bodija, Ventura Mall, Shamonda àti Base One Plaza, Ring Road, Ìbàdàn. E gba ìsinmi mú ìlú tó ọ́ wá canal jẹ́ ká lọ. There are moments in life when you're just so scared and you feel like just giving up. Oh, but Dino Milk is saying, We know that you can do it. Believe in yourself and then go for it. Go for it. Syria's most listened to radio station. You are listening to Fresh 105.9 FM, broadcasting around the world. This is your number one radio station. fast life, but I see it in slow. Oh no, and you see my lifestyle, I got G's in the double. See many people there outside where they feed man's oboe. Oh no, and me I stand the defender like Joseph Yobo. But girl say she want Netflix and chill yeah. So I chatty get even money. yeah. If you fall in love, Kelly satin yeah. You go to breakfast, I'm not capping yeah. Can you see drip pull I'm not catching yeah. I'm not faking this, no fugazi yeah. You see these feelings I'm not catching yeah. I'm on quest and feet, I just want it Happiness If I broke, now my business I'ma shine you, you go bright But I care for the night Happiness If I broke, now my business I'ma shine you, you go bright But I care for the night find any excessive. If it be the reason why your baba want jealous me. If you wanna take I'm serious, I do top speed. No fit to resonate, I'm on a different frequency. Uh-huh. I don't think it's necessary. I be done with somebody that could do like me. Man, I be like Musala coming off the right wing. I cut through your defender, you no need to tell me. I'm a horse, finesse. Uh, and you know, say me, I'm a snake. Uh, I go carry go. Uh, if me, I get money past you, if you're not careful finesse You know send me a must net Like a lay go carry go If me I get money past you If you not care Ah, finesse oh, If I broke down my business oh, I'ma show you you go bright yeah. For like for the night yeah. Ah, finesse If I broke down my business I'ma show you you go bright For like for the night ah, If I broke, now my business. I'ma know you go bright. All I care for the night. Ah, business. If I broke, now my business. I'ma know you go bright. All I care for the night. Every little thing you did with me, it's sweet to me for body. She a loving me, feel follow me wow, wow, wow, your make I go crazy. I'ma get see you for me, for me. Say make I withdraw money. mm no go I carry your I define you for four days. For days, I'm no trouser, no trouser fit. for you, baby. Quit my Casanova ways for you, baby. The only time that you say that you hate me is when I take the last slice of pastry. Now I'm on the run, run, run, run, run, run. Loving you till kingdom come, but you drive me crazy. Send someone, still my billboard baby. My number one, say they be. I'm all you did, I mean like by me. I just wanna be. are chilling with David Yo. This is Bantu. 2. My name is Ali Baba. Keep listening to Fresh 105.9 FM. Keep it, keep it locked. passing ways for you, baby. The only time that you say that you hate me is when I take the last slice of pastry. Now I'm on the run, run, run, run, run, run. Loving you till kingdom come, but you drive me crazy. Send someone, still my billboard baby. Man, I get that see they be. I'm on you, I mean like by me. I just wanna be there when you need. go dey follow, baby. Oh, if I enter your motor, ping, ping, ping, pim pim pim, I go make you to shout, pum pum pum, pum pum pum. Oh, me I know to like it for my, so now you I want show my mama, cause I'ma put you in a brand new bima. love bites marks from all them king lines. Steady moving, I'm just living life. And so many people in my business, so many juking eyes. My fears are easier to face now. In the front of my head, steady chasing my paper. Sipping my tail with no chaser. My steps are guided by Jehovah. I'm 44 looking over. Then no peace, no boss, and over. And sanction. Baby, you no go minus. Baby, you let me die plus. Big fish flow like the ocean. Oh, I'm a star strong. ATBG be my back up. Baby, you let me die plus. And my devotion. Oh, I'm I strong. Baby, you no go minus. Baby, you let me die see the money and the fame and success, but you really don't know what's going on in my life. My life. What's going on in my life? No pleasure comes from pain. No money fall like rain. This thing they my grave. but it's all love. Affairs are easier to face man. In the front of my head, ah. steady chasing my paper. Sitting my tail with no chase. My steps are guided by Jehovah, and my mama look mansion. you no go minus. Baby, you let me die plus. Big fish flow like the ocean. Oh, I'm a star strong. Baby, they my back. Oh. I know they too shy, unaka. Show why me. Mr. Money no dey waste time. Mr. Money want to ease your mind. Hello. You carry back a lot of filo, filo. Mama Jacka, phone number, they waste to go. Let me go, 10 kilo, kilo kumatsingaza kumatsingaza shinasa inofalapa agatafro ọsàpapọ̀ ní búlàlà níṣẹ́ ló japa níṣẹ́ ló japa ọmọ ajẹ bọ́tà lórí mi gapa anulagi nonsense oya kó bọ́tà anulagi nonsense oya kó bọ́tà bọ́tà níṣẹ́ ló japa ọmọ ajẹ bọ́tà lórí mi gapa anulagi nonsense oya kó bọ́tà anulagi nonsense oya kó bọ́tà bọ́tà. Hey sunga, sunga la ja ja ja sunga, sunga sunga sunga, sunga la ja ja ja sunga, olo sunja ja sunga, sunga sunga sunga, sunga la ja ja ja sunga, sunga sunga sunga, olo sunja ja. Orobusa, asaru, orobusa, asaru, orobusa, asaru, orobusa, sing. Somebody with the vibe right now. Somebody with the vibe right now right now. It's the money with the vibe right now. Tell me what you see when you look at me. Sungbala jago maju body. My problem is I too sabi o, but body for the pool party o. Oh. Agata oya oh, dagbada. So you dey white meaning you no see uba oh, oya gbọgada. Ṣọ́bàǹkà you go ṣọ́gàdà dàgbà. Ẹlẹ́sùngbà. Sumba la jaja ja sumba Carry your matter for head like Oshuka VVS is on my neck, zero fuka You dey buka, so me Sunda. Cause you know you carry it, give it super. Ile Sunda, Sunda, Sunda. Oya ti wọn bàtà bí ti kànga. You know I wanna. You carry back a like a pillow. Ọmọ jẹ́ ká fóònù bò dé ghost o. Ẹ̀rù tó gbé wọ̀tẹ̀ kìlọ̀ kìlọ̀. Kó má ti ń gaza, kó má ti ń gaza. Ṣí na sàlẹ̀ yan fàlàbà àgàtà from ọ̀sàpá kò ní kúlàlà níṣẹ́ ló japa níṣẹ́ ló japa ọmọ ajé bọ́tà kò lè yín gapa anulaki nonsense òyà kó bọ́tà anulaki nonsense òyà kó bọ́tà bọ́tà níṣẹ́ ló japa ọmọ ajé bọ́tà kò lè yín gapa anulaki nonsense òyà kó bọ́tà anulaki nonsense òyà kó bọ́tà bọ́tà. Sungba, sungba la ja ja ja sungba, sungba sungba sungba, sungba la ja ja ja sungba, ojo sungba. Ọlọ́lájìmí Àṣàkẹ́. pàdí mi ọ̀sùn lọ tó dìgbà tí bá ní kó gbọ́ kù lọ àlàyé mi sáré tẹ bọ́ọ̀tì lọ gbogbo nǹkan kọ́ ló máa fi ń jọ́gọ̀ jọ̀jọ̀ ká lọ ṣe shopping jọ i no dey send i dey chop my life hundred percent we dey gbádùn lọ àwọn tí o fẹ́ wa kọ́ máa struggle lọ lọ. ìmọ̀ni lọ kọ́ sá dán bá ṣẹ́ na everybody want to tell my ṣẹ́ i just blow bottom o i know myself before dem use me i go use my sense my sense ọmọ bá tó pa ṣẹ́ anita nita nita nita go down sẹ́ ọmọ dúdú òkú pa ìmí lọ́ọ́ máa fẹ́ ẹ̀yin jọba méjì ló máa. was blue, but I'm I know myself. Before them use me, I go use my sense, my sense. I'm about to pass it. I need, I need, I need, I need, I go down I'm gonna do, I'm gonna find me, love my friend. angel, over me, G, you know my jet. even inside here, we'll go out here. Mm, Cause it's nice to see the rainbow. Anytime the rain goes, showed you to my demons ones and they all like you. So I swear, anything you want, I go do. Say me to me tomorrow. Tell me what them haters gon' do. No idea, they do get password to the Wi-Fi. They just want to know our lifestyle. For your love, I know your control. mo máa sá lọ o ajé mi ò rebi kankan ọ̀rọ̀ owó ni mo bá lọ o. Kẹ́hìn gangsta lé kí máa fàjà kí máa gó fa dáòdù ló fa ń gbé mi lọ fa. Mo wà expensive, I got to do, especially gari o, mo wà expensive. the dough, expensive legally. Oh. I dey look for money, money dey find me. Money not my close party, money not my close friend. Money, oh money, oh, cocoa time tí gbogbo obìnrin máa ń ní tí wọ́n bá ti di abiyamọ. yí ọmọ tí ẹbí rẹ bá nírora torí bá ń fọ́ wọn ṣé bí jáfara léwu abiyamọ kì í fi ìgbà ìrora falẹ̀. pẹ̀lú M&B paracetamol tó yára pa dígì ìgbàlọ́kábọ̀. oníkóró fún àgbàlagbà àti olómi tó ládùn ọ̀gbìn ìbò fún àwọn ọmọdé yóò lé ẹ̀fọ́rí àti ara ríro jìnnà sí ẹbí rẹ̀. M&B kàti ń perégedé ó lé ní àádọ́rin ọdún òun ni àwọn obìnrin tó rí inú fi ọkàn tán fún ẹ̀fọ́rí àti ìrora ní ìwé alọ́ rámírámí làárí pupa ìyẹn M&B paracetamol tí ìrora kò bá lọ lẹ́yìn ọjọ́ méjì rí dókítà rẹ̀ kò lè dá ọ dúró. Today is a good day. A good day to take a walk. A good day to reach for your goals. A good day to finish reading that book. A good day to connect with your friends while doing the things you <laughs> love. A good day to shoot your shot. a good day to enjoy life to the fullest with Malta Guinness. Malta Guinness enjoy a world of good. They say water no get enemy. Water is everybody's friend. But for me, <laughs> my own water is not just my paddy. No. <laughs> It's my paddy of life. Yes, my water is so cool and it goes through a seven step filtration process, making sure it's safe to drink. Ah, Aquafina Premium Drinking Water that's my paddy of life. Your paddy of life. Stay hydrated always with Aquafina Premium Drinking Water from the makers of Pepsi. Available in over 35 countries, it's water you can always rely on. Aquafina, your paddy of life. Aquafina, your paddy of life. Fresh 105.9 FM. Transaction see Joko Plus two three four hello call me I see they go Opo Opo Opo Opo Make I drop life on the low Show jókòó bèrè mi lọ́wọ́ ṣùgbọ́n gbogbo ẹ̀rọ ọmọ pásítọ̀ dúró mo ojoojò dàlú ti fọ́ ọdún lójú ìyá sí mo rombo rombo bá mi rẹ́kọ̀ mo tó ga tokyo dẹ̀gẹ́ ló pèsè o fún mi bá bá wà sí ilá wọ́n ṣe fún tọ́lá tún fà á ṣiṣẹ́ pàbí ibẹ̀ àbọ̀jẹ àti mr tisha tún ní sàn. she order pizza bọ́ọ̀gì mú pizza inside inside inside inside inside. Nigeria's most listened to radio station. You are listening to Fresh 105.9 FM, broadcasting around the world. This is your number one radio station. afternoon, ladies and gentlemen. Beautiful time again it is to celebrate all the latest and the biggest news making rounds in the world of sport. Uh, this uh, beautiful radio dial, Fresh FM 105.9, the Real Madrid of all radio stations in southwest Nigeria. Don't get it twisted. The program is Fresh Port. The voice behind the microphone is the voice of your radio G. Every time you listen to my voice, make no mistake about it. This is the voice of your radio G, another G on the radio is a counterfeit. I am the undisputed, incontestable, indefatigable, the vibrant trailblazer. This is the voice you can trust when it comes to preaching the gospel to you according to the word of sport. My name is Bola Hon Olalere. All right, let's get the show started. Bangkok, uh, the capital of Thailand, was thrown to life a couple of minutes ago after the city hosted a friendly encounter between Man United and Liverpool. Before the game, Liverpool unveiled their new away kit of the season, which was won a couple of minutes ago against Manchester United. Uh, United started with David here in goal, Diogo Dalot, uh, Victor Lindelof, Rafa Varane, and of course, uh, Luke Shaw all started from the defense for United. Scott McTominay, Fred, not forgetting Fernandez, started from the midfield. Jordan Sancho, Marcus Rashford, and of course, Anthony Marcia started up front for Man United. Sarah Malasia started from the bench. Harry Maguire was not involved. As a result, Fernandez took over as captain for United. For Liverpool, Alison Becker started in goal. Isaac Mabaya, Phillips, Joe Gomez, not forgetting um, Chambers, all of these guys uh, started for Liverpool in the defense, uh, and of course, uh, Anderson, Tyler Morton, new signing Fabio Cavallo, and Elliot all started for Liverpool from the midfield. Luis Diaz, not forgetting Roberto Firmino, play up front for Liverpool. The game is over already, and of course, it looks like uh, the party has begun for Eric Ten Hag right there at Manchester United. And of course, it seems like the party is over for Jurgen Klopp, uh, judging by the scoreline we saw a couple of uh, minutes ago, right there in Bangkok, in Thailand. the game ended four goals to nil right there in Babcock, and of course, I can confirm to you, Jadon Sancho opened the scoring uh, for United right there in the 12th minute. Fred made it two in the 30th minute, and of course, uh, three minutes later, Masia scored before uh, Facundo Pelistri. That's talking about uh, the 20-year-old Uruguay international uh, made it four for United. Donny van der Beek was involved in the game for Manchester United, and of course, for Liverpool, Mohamed Salah, Fabinho, Tsimikas, and of course goals. New signing Darwin Nunes all came from the bench for Liverpool. Jurgen Klopp had an interview yesterday where he was talking about his legacy and, of course, the Liverpool evolution. Ladies and gentlemen, according to Jurgen Klopp, the title race next season will be more difficult. Let's listen to the voice of Liverpool manager Jurgen Klopp predicting a tough and, of course, a very difficult season next season right there in the Premier League. different We played Chelsea. I don't know what, how many points more we had as Chelsea. I really don't know. But we, when we played them, we didn't win one game against them. And that's not because we were bad that day. No, we were really good in these games. Um, but all 90 minutes in the end, with penalty shoot, we could win it. But um, in the 90 minutes, we didn't want it. So that just shows you Chelsea is, is incredibly strong. If you have to look at Tottenham, what um, what they are doing now in the moment, they were good last year and they, they didn't get <laughs> worse this year. Um, Arsenal is, is still there, Man United obviously with a new start, these kind of things. So it's always the same. And we changed a little bit, not too much, but we City changed more. I don't know. We will see what happens in the next few weeks. But that's how it is, and um, the, the basis has to be right, and that's what, what is right for us. And from there we can go. And I'm not interested in the points we got last year. I'm only interested in the points we can get this season. And um, I'm positive, really positive about it, really optimistic, but I don't, I'm not sure. So we will have to fight and we will see what the outcome is. But it's clear that it will be a massive challenge. So what we try to do here now is to prepare as good as possible for uh, the next, until November. Um, then we have a big group going to the World Cup. Depends on how far they will go. Thank God they cannot all go. Thank God, but they cannot all go to the final. <laughs> a lot of them can go to the semis actually, which is only three days less. No, it's not because of. It's the same length of the tournament, so um, it will be it will be tough. And then one week later, the boys have to play again. That's it's it's really really hard. The voice of Jurgen Klopp predicting a very tough Premier League season. ladies and gentlemen, it ended for Gusto Neil between United and Liverpool right there in Babcock. Other games uh, will be going down tonight. Talking about uh, friendly game, Lugano will take on Inter Milan by 5.30 on the PM side. West Ham up against uh, Boham Wood, Nottingham Forest. That's talking about uh, the newly promoted side right there in the Premier League up against Bolton Albion. And of course, Olympic Lyon will take on the Dynamo Kiev. Let's celebrate transfers. Let me confirm to you that senior figures at Man United, that's talking about Richard Arnold and John Mothoff, left Manchester this morning. Destination is FC Barcelona. Their mission is to break the ambers over the club's pursuit of Frankie de Jong. No doubt, Eric Ten Hag the newly appointed coach of United prioritized signing De Jong from FC Barcelona. But of course, uh, the deal has proven to be uh, very difficult. Uh, but United remain very confident uh, they would they remain confident they will seal the deal. Talking about the deal to bring Frankie de Jong to United, it is believed that United have a broad agreement with Barcelona on the fee around 56 million pounds plus performance-related add-ons. The difficulties in the league in the deal has to do with the bargated wage issues de Jong has at Barcelona. We can confirm to you authoritatively that uh, de Jong is on 17 million pounds by Barcelona Barcelona after taking a pay cut during the pandemic period. On the other hand, the deal to bring Christian Eriksen is set to be progressing positively, and United and they are continuing talks with Ajax over the fender that's talking about Lisandro Martinez. They also remain uh, very interested in forward Anthony of Ajax Amsterdam. Finally, from United, let me confirm to you the club insists Ronaldo is not for sale. From the camp of Chelsea, we are hearing that Chelsea are in talks to sign Kalidou Koulibaly from Napoli. The club uh, lost Rudiger to Real Madrid and, of course, Christensen to FC Barcelona. And, of course, uh, they need to reinforce their defense. It is very essential. Chelsea uh, look to be out of the race to sign Martins de Ligt as the Dutch mid defender is set to join uh, Bayern Munich and Chelsea. They had a meeting with Kalidou Koulibaly's agent that's talking about uh, over the weekend. They had another meeting this morning, and of course, uh, it is looking like Chelsea might uh, just snatch Koulibaly from Juventus, who wanted the player as a replacement uh, for the departing delict. Nathan Ake's deal is still up for grab for Chelsea. They are still negotiating with Man City. Remember, Nathan Ake has agreed agreed personal terms with Chelsea and, of course, is ready to return to the club. Chelsea have started exploring the situation of Sergei Gnabry right there at Bayern Munich as Rafinha looks set to join FC Barcelona. Chelsea are very much interested in Gnabry and, of course, they are ready to do business with Bayern Munich. From transfers, still talking about Chelsea breaking stories. I mean, we are hearing that Khalidou Koulibaly has already agreed personal terms. Chelsea have made an offer to Napoli, which is close to the valuation that's talking about 33 million pounds. Olympiacos right there in the Danish Super League are uh, very much uh, interested in signing Paul Unuachu of Nigeria. That's talking about uh, the Super Eagles striker that plays for Genk right there in Belgium. We are also hearing the Wolverhampton Wanderers right there in EPL are also very much interested in signing Paul Ebere Unuachu. Akikomi Amo has been injured with Copenhagen right there in the preseason training. Uh, let's talk about stories from this part of the world. Uh, let me confirm to you that from the MPFL, don't forget Canopy Villas. Uh, they were uh, punished due to what happened between them and Dakar a couple of weeks ago. And of course, a three point deduction was made on their point on the log of the MPFL right about now. They are 42 points, 19th on the log of the MPFL and automatically relegated to the NNL. They will be missing from the MPFL for the very first time in 21 years if the point deduction stands. But of course, we are hearing the five member appeal committee of the NFA that's talking about about um, Nigeria Professional Football League. Um, NPFL, the appeal committee of the NFF, uh, will on Thursday, July 14th, uh, sit on the appeal uh, filed by Cano over the three point deduction from them uh, don't forget, the NFF and of course LMC worked hand in hand for this particular deduction to take place. But of course, it is looking like the appeal committee of the NFF will sit on Thursday to discuss about the point deduction of canopillars on the log of the MPFL as things stands right about now. Canopillars point have been deducted, and of course, if by Thursday the appeal committee deems it fit to upheld the three points on Kano Pillars, then of course the three points will be restored, and from 42 they will jump to 45. But of course, I can confirm to you they will still be swimming right there in the relegation pool. Celebrating golf, let me confirm to you that Tiger Woods has categorically denied that he is plans to retire from golf at this weekend championship. There have been reports that Tiger Woods would retire from this weekend championship, and now he has categorically denied he plans to retire from golf at this weekend's championship. 15 minutes, almost gone like 15 seconds. On behalf of my studio manager, engineer Femi Alabi, big thanks to my producer Kenny Ogumi Loro. He will be here tomorrow morning, 8 o'clock on the AM side to celebrate the latest and the biggest news making the rounds in the world of sports. My name is Bola Hon Olalere. Till I come your way, Peace be unto you. You are to Fresh 105.9. Right in the heart of the city of Ibadan. This is Fresh Offense 105.9. Ibadan. Ibadan. fresh fm ó ti di bàbá wọn fresh fm. òjijì kí ìwọ́dọ̀ kò mí ó gbóná. fresh fm ti dára bàbá ayé ò ká o. àjànà kó kọjá mo rí nǹkan fìrí erékọ gbígbé. fresh fm ti dára bàbá ayé ò ká o ìròyìn ajá balẹ̀ tó tún gbénu tán àwọn ètò afúnilòyè akọ́nilọ́gbọ́n eré ìdárayá obìnrin tó rọ́ṣẹ́ kókó ọba olúwa ló sọ adọ́gà o. aṣíwájú ni wàá kàn káàkiri ọlọ́run ló sọwọ́dẹ́kẹ́ yìí débẹ̀ gbọ́n àdùnbárin máa tó sì sámi wá àwa ló ṣáájú táwọn tó kù ń bọ̀ lẹ́yìn wa. àṣẹ̀ṣẹ̀ yọ oorun ṣoorun ṣani ìfẹsẹ̀ kárí ayé ni wọ́n ń gbọ́ wa lórí ayélujára fresh fm àkùkọ dìrì ẹwà inú gbẹyẹlé ọba olúwa ni ó dá wa dọ́gba. ẹ má forí wọrí ẹ má forí wọrí fresh fm ti dára bàbá yóò kà <laughs> fresh one oh five point nine fm akọgun láàrin àwọn ìkànnì yòókù. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. Oh. ó ní dúpẹ́ o. ok sir. abọ́ dúpẹ́ o abọ́ dúpẹ́ tiẹ̀. kò tọ́pẹ́ o ó ju ó ṣe dédé ọpẹ́. ok mm-hmm. òun ló mọ nǹkan tó ń farada. ok òun ló mọ nǹkan tó ń fara tó ń fara mú. ok mo bá dúpẹ́ o tí o tiẹ̀ jẹ́ pé àǹkó wa ni. alihamudulilayi alihamudulilayi rọ̀bìlá wàlláhi lantoyin o. tí o bá jẹ́ pé tó bá lọ jẹ́ pé àǹkó wa ni. káyì ajá lọ jájẹ. na ah. lọ́kà tèmi náà ó ṣe bẹ́ẹ̀ ó halẹ̀ mẹ́ni kẹ́gbà tó tọmọ lọ́wọ́ ah, ó kẹ̀kẹ́rẹ́ mẹ́ni ẹni ni. ẹsẹ̀ ló bù jẹ. ẹ̀yẹ ẹsẹ̀ ni. Mm-hmm. adúpẹ́ lọ́wọ́ láńlọ́ọ̀dù ajá yẹn wọ́n ní láńlọ́ọ̀dù ajá tí ó gé ọmọ ẹnjìníà wa jẹ níbi pọ̀npọ̀lọ́ta. ó wà kẹrin. ó kẹrin wọn ni ó ṣe nọ́mà ká bá wọn dúpẹ́ lọ́wọ́ ẹ̀ a lọ́wọ́ yín ẹ ṣeun o ajá ò ní gé lọ́mọ jẹ. àwọn ajá náà máa ń palẹ̀ ya ni. lẹ́nu ẹ. Fẹ́mi Abẹ́dúpẹ́ o. ṣé ibo ló ti bẹ̀rẹ̀ ilé ya tiẹ̀. ajá fẹ́ palẹ̀ ya. tọ́jà wọn palẹ̀ ya. wọn àyè palẹ̀ ya wọn máa. rí ẹ̀bùn mi o ẹ jẹ́ ká portable. yẹ dadi. mọ́là. na. ẹ jẹ́ ká torí holiday wà lánàá. lẹ́yìn tó ní. holiday wà lẹ́nì. bẹ́ẹ̀ni. wọ́n lọ pe ṣẹ́gun wa. ẹ jẹ́ ká kọ́kọ́ ká ká ṣẹlẹ̀ ya tiwa lẹ́nì. lẹ́yìn tó ní. ká ṣẹlẹ̀ ya tiwa lẹ́nì. bẹ́ẹ̀ni. ẹ so àwọn àmọ́ wa ṣe máa kó yòókù. ẹ jẹ́ ká kọ́kọ́ pín ẹ̀bùn náà ṣẹ́gun da. ah mo mọ ṣọwọ lẹ́ni exactly wàláì. ẹ never see. you never see. ẹ eh. you never see. Eh, mo ṣọwọ lẹ́bọ̀ ni o mo ti okay ọmọ àtọ́dé. ọmọ àtọ́dé. àdúgbò lọ́wọ́ iléeṣẹ́ Uni Fabrics tí wọ́n fún wa lẹ́bùn lórí ètò yìí lọ́sọ̀ọ̀sẹ̀. ọ̀yá jáde ọ̀já lọ bí ilé yá gangan. ẹwà ẹwà <laughs> bóò ni kí ló ṣe ẹ gan kí ni problem ẹ gan kí ló ṣe ẹ ṣé màlíríà ni gègé wo gan ló ń ṣe ń bẹ. mọ̀nìríà mọ̀nì mọ̀nìríà ni. ní sùúrù ní sùúrù kí ló ṣe ẹ wà. gbogbo ẹ lọ sara jẹ gàrí. ṣé o ṣẹ̀ṣẹ̀ jí ni. ẹ sọ gbogbo ẹ wàlá ọjẹ tó sùn. <laughs> ojú ẹ ti wá ṣé ò lówó lọ ni ṣé ò nídìí owó ni. o nídìí owó. o nídìí owó. ají alájà o ẹ kú ọdún. oríkà òde sálà o mùsùlùmí odò. wá wá ẹwà ìdíje mú mùsùlùmí. ají akẹ́gbà gòdì mi ò yè ẹ kú ọdún. oríkà òde sálà mùsùlùmí Adesanya mùsùlùmí òdodo. ẹnìkan wá sọ mi láṣọ ń kó ra yín ká ẹlẹ́fẹ́ paléyà wọn kì í paléyà ẹ fẹ́ pẹ̀rẹ̀ iléyà ni. ẹ sorry. wọ́n yìí sí kí yídì. wọ́n yìí kí yídì. irun ọlọ́kírun yídì ni. a fẹ́ lọ kí jímọ̀. sára jímọ̀ ya irun jímọ̀. a fẹ́ lọ kírun jímọ̀. irun yídì. irun yídì. ẹran léyà. a fẹ́ apẹ ẹran léyà. a lè hmm. pa léyà. Hmm. a lè a lè kí yídì. a lọ kírun yídì ni. a lè kí jímọ̀. a lọ kírun jímọ̀ ni. kí a ṣe pé ara jímọ̀ ọ̀ya. láti bàbá déhùn mi ní ẹ̀kú ọdún. Ah, kí Mr Sport náà. Mr Sport yóò máa gbóhùn mi náà. Yahidi okupajú wa. Bàbá tó kìkì mi tó sọmọ ẹnìkan o. Oníkàjẹ sálà mùsùlùmí òdodo. Jagunmade, pàgbà mi ni o. Barikade Salam mùsùlùmí nìyẹn. okú wa yìí di. Barikade Salam. yẹ sáré yálé alájì ni. yálé alájì. Abọ́ládé ọmọ Salami mi ẹ̀ Barikade Salam mùsùlùmí nìyẹn. Ọládé Salami Barikade Salam mùsùlùmí òdodo wulẹ̀ kí ọmọ kankan má wulẹ̀ kí ọmọ kankan mọ́ tọrọ mọ́ wulẹ̀ pọ̀ ọmọ de fi wọ́n mọ̀ jà. èyí sì ìkọrin tó báyìí tí mo ti máa rówó. kálukú yín ó kọ́lẹ̀ o. tọ́sílẹ̀. sálárì yín ni o. lọ́dọ̀ wa ìdí. ìwà ìdí ok. ó di ilé wa mi o ìlú mọ̀ká pírẹsẹ̀ńtà gbogbo wa. ká sọ tòótọ́ ìwọ gan tójú bọlé. ẹran núrù. lórí gbogbo gbogbo onílò ń tojú bọ̀. àjàlá tù ojú olúwa ọdún bá rí. Ah, àjàlá tù jingosa oníkìyí ọjọ́ ta gba gáràjì. ah bọ̀dá. àjàlá tù bá rí. àjàlá tù ojú olúwa. ẹ pẹ̀lẹ́ bọ̀dá. a bá sọ̀rọ̀ nípa olórin hmm. olórin eléyìí tó ń play ọ̀làdò. ọ̀làdò ni. Hmm. ọ̀làdò. Ah, ọ̀làdò kì í ṣe ọ̀làdò kódà. ọ̀làdò làwọn á pè wọ́n ló mọ for repronunciation. ok ọ̀làdò. ọ̀làdò ọ̀làdò. lẹ́ ń pè lóńdó. ọ̀làdò làwọn á pè lóńdó. ẹ gbádùn. Ah, mo gbádùn ọ̀làdò gan o. láyé ìgbà yẹn tí mo bá tí mo bá sọ pé mo fẹ́ ṣe interstate <laughs> ọmọ interstate ah, ọmọ interstate ọ̀dà mọ̀ jáde èrò kí fẹ́ travel bẹ́ẹ̀ láti Ondo state kí fẹ́ lọ sí Kaduna ìyẹn náà máa ń pè ní interstate. interstate ìyẹn náà máa ń pè ní interstate. bí kéèyàn fẹ́ kúrò ní Ọ̀yọ́ lọ sí Èkó. ìyẹn náà máa ń pè ní interstate. èrò àwọn tó ó gbọ́n kankan nípa transportation. intertown kọ́. intercity. àwọn tó ṣe mikra intertown àwọn yẹn ṣe. intertown. àyè fẹ́lẹ́ alájọ lálọ́bí àmọ̀lé ah, lọ ya ọ̀dọ́ rẹ̀ náà. jẹ́ ìyàdọ̀ wa bá ń gbé rídìmù yẹn padà sẹ́yìn jẹ́ ìyàdọ̀ lálọ́mí. ọ̀ya gbé padà sẹ́yìn jẹ́ ìyàdọ̀ lálọ́mí. ẹran léyà tẹ́rí yẹn tọ́mọ aláì ní gbogbo ni. ẹja tí kẹgbọ́n ni òun sì rí ní òjòjò. ńlá lọ mí àlàámọ̀ ń lé dà o. Barikade Sala ń ẹ̀ kú ọdún. mo wá ń béèrè pé mo lálọ́ mi àmọ̀lé wa tọwọ́ tèmi ló ti dé wọ́n wá ń lé ìyàwó rẹ̀. gbogbo mùsùlùmí ọba tó wà. ọ wà lájìá. Barikade Sala ń kú ọdún. Ají Kamal barikade sálọ mùsùlùmí òdodo. kamolu yọ̀lé lára àwọn tó produce Orlando Owo ni. Hmm. wọ́n ti taṣẹ́ wọn rí. wọ́n produce Orlando Owo. kàmá olúyọ̀lé. kàmá olúyọ̀lé. wọ́n ní ẹni bá di produce Orlando Owo kò sẹ́ni tí ò lè bá ṣe mọ́ láyé. wàláyé. ají àtẹ̀yìn mi ò ẹ kú ọdún o. barikade sálọ ò àjọ alájà káwílà mi ẹ kú ọdún mùsùlùmí òdodo. alájà alájà ògúnlẹ̀yẹ London nǹkan Abímbọ́lá owó rẹ̀ ọ̀pọ̀ o. alájà Bímbọ́lá ògúnlẹ̀yẹ mi. Barikade Zala ò ní ìlú London. owó rẹ̀ ọ̀pọ̀. Barikade Zala mùsùlùmí òdodo. ẹ Abímbọ́lá olówù. mùsùlùmí òdodo. yíwá ìzì Bímbọ́lá olówù mi o Barikade Zala mùsùlùmí nìyẹn. Não é jacaré, meu, tu alálàbí àjì mi ah, ò dáadáa. Bọ́díkà jẹ sọ́lẹ̀ mùsùlùmí òdodo. Ta ló tó kù? Àfa àti ọjà. Odidi chief imam French FM ọlọ́lábí aláàjì rábíù ni tọ́lọ́hún ò já. ájì alájà o wá kú ọdún o. òde sálà o, mo ní òdòdó. Ta ló AK Sport. AK AK forty seven àbúrò mi ni. Bàríkà òde sálà mo kú ní o. Bàríkà òde sálà. DJ DJ Bright. Okay. DJ Bright. Bàbá kékeré. Kúkú tí alájì mi dà. DJ Bright àbúrò mi ó yá. Ismaila ni Azumọ. Oníṣẹ́ iná ń kọ́. Azumọ rẹ̀ gbà. Azumọ rẹ̀ gbà oníṣẹ́ iná. ok okòwò ìyá. ẹ bá mi kí ọmọ owó ìyá wẹ́dà wẹ́dà tó mòye ni. mo ti tí ò lè jó papọ̀ láyé wọ́n bá léèyàn ó lè lẹ́pọ̀. sálà mùsùlùmí òdodo. ta ló kù? díje nù dìde nù. Eh, eh, eh. àmọ́ kìlẹ̀ àmọ́ kìlẹ̀ abẹ́kúta. láti bàbá déhùn mi mi ẹ kú ọdún. Hmm, ta kú o. ọdẹ mi ò dodo. ẹ bá mi kí bàbá mi bẹ́ẹ̀rì bẹ́ẹ̀rì bẹ́ẹ̀ lò. àjìbẹ́ lò mí alájì mi bàbá lókìkí. ọmọ bí sọlá kọmáṣíà èlò ló fẹ́ san èlò ló fẹ́ san owó pp ni wọ́n wà lọ́wọ́ rẹ̀. bisola kọmáṣíà fresh fm lẹgẹlẹgẹ inú wọn. ìwọ níbẹ̀ mo ní lẹgẹlẹgẹ inú wọn. yàrá jẹ ẹkú ọdún. kọ́ríkà ọdẹ sálà mùsùlùmí òdòdó. ajé jalili yọ̀ọ̀la yínká amáyéfẹ́lẹ́ mi yẹ kú ọdún yẹ. aláìmọ̀rẹ́ ẹran ọmọ tàgbà fún ọlọ́run. gẹ́lí ẹran mi ń bẹ ní station nǹkan statement ọ̀daràn nù. ẹwà ìjà ni ọmọ kúrò lẹ́ràn ẹran máa dọ́dọ̀ ẹ̀ hà ní sùúrù náà ẹran mi wà station nǹkan statement ọlọ́kàn ẹran ọjà náà mọ̀ ẹran níbọ̀ wa ọkàn ẹran ẹlẹ́ran pa wọ́n fún fẹ́sàn àpààyàn. ìyẹn ò jákùn ló máa mú ilé náà jẹ̀bú òde. wọ́n fi fídíò kan ránṣẹ́ sí mi. mo ti rẹ̀ ní ẹ̀ ń lé ó lé ẹran ó lé ẹran lọ ẹran wá yẹ òun á fẹnu gúlì. àgbo ti yẹ èèyàn lójú ẹ̀rí kó fẹ́ mu kó ah. yẹ̀ dí. àti lọ́ọ́ fàgbọ́jà ni ilé yẹ kò náà àgbèrè wọn pè lábìjà. àbìjà wọn mọ. wọn jẹ bíi tí láyé. wọn lọ máa ń mugbó. imú àti wọn ti fẹ́ ní ìlú. wọn fin fínfín ni aláìrò alájà kó gba góòdì níbẹ̀ bí èèyàn bá ti fẹ́ ẹran kan tàbí èèyàn fin èèyàn ń fin ẹran wà láì ẹran òun èsì ẹran léyà. o ti o ti di bá mi. o ti dẹran gbòòrò. máa gbọ́ ní bíntín láyé bàbá kọ́ gun àbíjà nìkan pínrín àbíjà yẹn wọn sọ̀rọ̀. adakẹ́ kọ́dákẹ́ ojú ẹ̀ ó kọ̀kọ́ pọ́n wá wọ́n máa ń fẹ́ ni. àsìkò tí wọ́ọ̀mù ni. àtọ́ bá wọ́ọ̀mù tán gbìyànjú kíkì dọ́bù ọmọ sùsùkì dọ́bù sálẹ́sà. ọlọ́wà kò bá rò bíntín láyé bá tó sún sẹ́yìn. ọdún ọdún yìí á sọ wá o. slow down the beat. slow down the beat. slow down the beat. all right we need to slow down a bit. kódà ẹ jẹ́ ká kọ́kọ́ fún àwọn èèyàn lẹ́bùn wọn ná aṣọ tó wà ní NYD ọ̀yá jáde where my meat. ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ mo tó gorí ilé. àwọn ọmọ tí. NYD àwọn ẹ̀bùn tí ó zero zero three two three two one zero five nine jẹ́ ká sáré pín torí unique fabrics adúpẹ́ lọ́wọ́ yín fún àwọn ẹrù tẹ́ kó fún wa ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọjọ́ ti lọ. hello. hello. ẹ kúrò lẹ́sà. ẹ kúrò lẹ́ orúkọ mi ní ọládìméjì ridwan. ọládìméjì. ridwan. ridwan láti bo. láti ẹ odò ọ̀nà kékeré. odò ọ̀nà kékeré ok unique fabrics ní ká fún yín ní àǹkárá ọ̀pá mẹ́fà tó jẹun dénú tẹ́ ẹ lóde. ah bẹ́ẹ̀ ni sà. ẹ máa bọ̀ láàárọ̀ la béèrè ẹwà èdè kẹ wá bẹ̀ bùn yín. ok sà. ẹ mú mi mú mi. hello. hello. ẹ kúrọ̀ lẹ orúkọ yín bọ́lá ti ń pè. ọlásìndé abibu látọkọ ẹni gbájú ládẹ. ege abibu ege àbú ẹ̀mí wọ́n sọ̀kọ ẹ̀ ṣé ká tún gbaṣọ báyìí. àmọ́ àgbàṣọ o. àgbàṣọ o. àbí bùbọ́ ni àbíbu àbúrò ẹ̀ ń kí ẹ. àbúrò ẹ̀ ń kí ẹ. báwo mo kiri ọdún wálé yín ẹ tilẹ̀kùn kí ló dé. mo kí ẹbí mọ di o àti wàhálà àrùn gbogbo àti ẹwà ìgbè. ẹ̀dà ẹran wọn kọ́. ẹran wọn ah, kọ́. mo rẹ́ran kan tó gborí ilé alájà mẹ́ta bá a bá ti rẹ́ran mú mo gbé wọn fẹ́. ìsẹ́yìn náà rí fídíò ẹ̀ bó o lẹ́ràn òun ṣe débẹ̀ náà. ẹ fresh kọ́ lẹ́gbẹ̀ẹ́ wa ilé ọ̀dọ̀ yín ni ẹ gbé lọ. ṣé o ti kọ àbíbù wá fún un. hello. hello. ẹ kúrò lẹ́ o. ẹlẹ́ ẹ o. orúkọ yín bọ̀lẹ́ ti ń pè. ayédèjì àbúrò ẹni láti mọ́níyà. láti mọ́níyà kí lẹ pé kí lẹ pé ó kọ yín. adégòkè láti mọ́níyà ah, ẹ máa bọ̀ ní ah. fresh fm tó bá dọ̀la kẹ́ wá gba eh, àǹkárá ọ̀pá mẹ́fà tó jẹun dénú láti ọwọ́ unique fabrics. ẹ ṣe ẹ ṣe àdúgbò ẹ ṣe o ah, olúwa ṣeun ẹ ṣe o ẹnìkan yìí lè jóná o. àmín. hello. hello. ẹ kúrò lẹ́ orúkọ yín bọ́lá ti ń pè. ẹ kúrò lẹ́ ọmọtúndé sàràfà láti sókà. ọmọtúndé sàràfà láti sókà. ǹjẹ́ lẹ mọ̀ pé ní àǹkárá ọ̀pá mẹ́fà sọ́dọ̀ wa. Ah, mm, bá a ṣe fún yín nìyẹn unique fabrics ló ní a yín ẹ mọ̀ bọ̀ kẹ́ gbà ló dọ̀là ẹ bèrè ẹ wá èdè. Mm. mélòó ló kù. hello ẹ kúrò lẹ́ máa ẹ kúrò lẹ́ sá yes ma orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè. ọmọọba fadéfẹ́mi látòjọ ọ̀nà olówó. látòjọ ọ̀nà olówó ọmọọba. léwé léwé bẹ́ẹ̀ ni yáàfin ọmọọba fadéfẹ́mi látòjọ ọ̀nà olówó. fadékẹ́mi yẹn a ní nkankan lẹ́yìn. orúkọ ẹ̀ náà ni ọmọọba sọ́ọ̀nìmọ̀ ẹ̀ náà nìyẹn. ọmọọba gangan ni sọ́ọ̀nìmọ̀ òkè. bẹ́ẹ̀ni ẹ láǹkárá lọ́dọ̀ wa unifam bridge ló ń ká fún yín. ọ̀dà ẹ̀ ṣe òde wọn mọ̀ tẹ̀síwájú o ọlọ́run o. Eh, eh, kò tí ì té bínú kò tí ì tó bínú ah, eh, mm. ẹ̀yin tẹ́ ti ń protest akínkúnmí alábí HR láre akim ẹni sùúrù torí ó lóye tí a máa gbà lọ́wọ́ kálukú kẹ́ ẹ̀ fọkàn sí o sálárì láti máa yọ o so tí o bá tẹ yín lọ́rùn ẹsẹ ni mo immortalize yín ni o mo ń ṣe rẹ́kọ̀dù fún yín ẹni tí o bá tẹ lọ́rùn kó tètè sọ kí n mọ kí o kọsẹ ni message báyìí don't kill me don't kill me ẹ má kill me. alálàáfíà yìí mi ò dáadáa. Bọ́líkà jẹ sálà mùsùlùmí òdodo. Tàfíìkì mi dá màlálàbí. Táwọn ọlálàbí aláàjì. Òṣogbo nílé sí i. Bọ́líkà jẹ sálà mùsùlùmí òdodo. Akíkún mi, ọmọ alálàbí Òṣogbo nílé ọmọ afáàdá pàkú ọ. ajíyá alájà ò wá ọdún ah, ó kè yàn kan tí mo rántí o. ẹ bá mi kí kọ́lá mi ọmọ olóòtú <laughs> alájí mi ẹ kú ọdún. alájí alájí. báyìí ká dé sálà lòdì lòdì yìí mo ti ké ìjàrò ìbò ní láre. kékeré ó ní láre ni ní láre sọ láre ni kò lè sanwó púpọ̀. Jim Karim ni mo mọ̀ sí láre tó pé àwọn èèyàn ní mọ̀ wọ́n pè lákìm Karim lọ́wọ́ kan náà. Akim Karim mi alárẹ̀wájú mi Karim mi dà. Karim. ajíbalẹ̀ wà kú ọdún yẹ kí n kí president wa o. ẹ kí Alhaji mi ye president Nàìjíríà ẹ kú ọdún o ye. bí ààrẹ ti lọ mẹ́ka rí tó n ò fẹ́ Alhaji síwájú kọ́ o. ipò tí wọ́n wà ní ipò tí wọ́n wà ní. ẹ ibi ṣé ó ṣàgàrí ní Alhaji nínú. ẹ yọ nǹkan sọ́jà ní bàbá ti dé. ok tuntun kì tuntun kì tútù àdìkì alákọ̀ọ́kọ́ ni ó ní wọn ò gbọ́ kí n tún kì ṣe é ṣe kó pẹ́ kó. Alhaji Buhari mi mọ̀ kí ẹ bàbá. Muhammadu Buhari mi bàbá gbogbo wa. bàbá tó kìkì mi tó sọmọ ẹnìkan o. oníkàjẹ sálà mùsùlùmí òdo. ẹ má kó kọ sí Facebook ẹni bá kó kọ sí Facebook pé kí n kí o mi má kí owó ní í gbà o. o tí kì í ṣe o. ṣe yìí sáyẹn pilot yẹ. ah ṣáyé ah, dìmọ̀ sí ni lóòótọ́. pilot tó ń wáyé fẹ́lẹ́ ẹ bá mi kẹ́ tọ́jú ṣáìdì mi dáadáa. mo fẹ́ béèrè nǹkan tí ọ̀rẹ́ ló fi ní kán tọ́jú ẹ̀. Ah, tábà ní kán tọ́jú èèyàn kan ò ti gbà tó sí kì ẹ ẹ ní kí n béèrè eh, eh, tó ní ah. gbogbo ìgbà tó bá kọ iná mọ kán bọ̀ tọ́jú. bí ìgbà kan bá ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ni eh, ẹni bá ti jẹ́ nínú owó ìdòwú ní ìpìlẹ̀ anímọ̀sá òun. tó gbàgbà ọ̀rọ̀ mọ̀ pé àyíkáyè tán bá wà. káńsà kí ni. Eh, wọ́n ní Túndé Hamzat. Túndé hmm. Hamzat. Hmm. Túndé Hamzat hmm. Christian àbí Muslim. o ti di Christian. Eh, jẹ́ n kí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ <coughs> bẹ́ẹ̀ ni kò ní fún ọ lówó ah, yọ yọ san. àtàlájú olúwa àtúbárí. hello. hello àtúbárí. àtàlájú oníṣẹ́ náà àtàlájú bárí. àtàlájú ikú gbàgbé àrùn gbàgbé mc ansom ansom ah. ah, alaji yanki ah, alaji ni yanki owó owó jáde ń bẹ owó jáde o burúkú owó ń bẹ lọ́wọ́ ẹ. ansom yìí mo ń ṣe nuẹnu ẹni. kí ni ẹ ní muslim ní inú ẹ ní ló lè jáwó akim akim náà kọ akim ní jẹ ni akim náà ni akim náà ni. Akeem Asom boys mo kí ẹ àárẹ̀. báyìíkáde sálà mùtútù ní òdo. ṣé gbogbo àwọn tá à ń kí ni ó padà fún wa lówó láyìíká ní tó lè dùn mí ni kí ẹ kíru Ansom sọ pé wọ́n rán wa o. a kò lè sọ bẹ́ẹ̀. àtẹ̀gbọ́ ti Mr Sport orí ẹ̀ mọ́ ń tètè wú. ta ni bisola ìwo. olóhùn olówó lọ́wọ́. mo ti bá bá kí o kò ṣe sọ yẹn kí n tó di. wọ́n yọnu sálárì ẹ o irọ́ o ẹgbẹ̀rún mẹ́fà ni ó jáde sálárì ẹ̀ ẹ méjì lọ dákọ rẹ. three three thousand ní oríkì kankan three thousand oríkì kankan. ẹ méjì mo sì dákọ ẹ. Demola Demola babalala mi da. Ìlàbí omi òkè. Oríkàdé sálà Mùsùlùmí òdodo kí alága gbogbo oníròyìn Ọ̀yọ́ Dèmọ́lá Babalọ́lá mi dà. mi náà mọ ibi tó wà. Bàbá abali ayé abali ayé. Ají Gbóyèga Ìyẹ̀rú ọ̀kínkán. Ọmọ làwa ni. Bàbá ìkàdé sálà lòdì lòdì yóò sálà mùsùlùmí. ìyẹn náà ti tó àìṣe tó báyìí lórí tá a fi bẹ́ẹ̀ ni tówó fi jáde tí ì kọ́ bọ̀ invisible guest ni wọ́n náà ẹ̀ èèyàn ṣe zoom play ni. ta ló wọlé ah, ta ni. alhaji kan mo pè. alhaja ọjọ́ kò alájà mọ lọ sọ́dọ̀ ọba ọba ọba ọba accountant hmm. rí wọn nlẹ nlẹ hmm, alájà ààrẹ <laughs> mi lò pẹ alù ẹmí yín tán kọ awúlò fẹ lòmíì mọ. tí ó gbọ̀n tí ó gbọ̀n tuntun. Oh yeah, slow down the beat. Slow down the beat. There, ita kinya ina Ah. We need to slow down a bit. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB gbogbo òbí ọjọ́. ọ̀la tó dára nìkan lógún rere tá a lè fáwọn ọmọ láti wá fún àwọn ọmọ tìyín ní ìpín rere tiwọn Olive Branch College Ìbàdàn ó ní kẹ́ ẹ máa mú wọn bọ̀ for day and boarding co-educational school join the League of High Flyer to enrol your children ìdánwò àṣewọlé ti bẹ̀rẹ̀ fún ètò ẹ̀kọ́ sáà twenty twenty two twenty twenty three àwọn déètì ìdánwò àṣewọlé Saturday thirty April Saturday twenty eight May Saturday twenty five June Saturday six August àti Saturday twenty August twenty twenty twenty two láago mẹ́sàn-án òwúrọ̀ nínú ọgbà iléèwé Olive Branch College Ìbàdàn tó wà ní plot eleven b Akíngbàdé street opposite Bọ́láìgì international market gbági Old Ife road Ìbàdàn fọ́ọ̀mù ìgbaniwọlé sì ti wà lọ́fíìsì ìgbìmọ̀ aláṣẹ Olive Branch College Ìbàdàn fẹ́kùrẹ́rì àlàyé zero eight zero five six four seven six five five two tàbí zero eight zero five five three zero one four three seven fún ètò ẹ̀kọ́ nursery àti primary Living Spring International School ó wà wà lẹ́yìn Olive Branch College Olive Branch College ẹ ọ̀gá báǹkì èmi fẹ́ gbowó. ẹ wo bọ̀dà kò sí nẹ́tíwọ́ọ̀kì o. a ah, a ah, ó ti wá ṣe fún yín báyìí abiru pos wo gẹlẹ́ ń lò náà. sẹ́yìn ò gbọ́ nípa kóló money agent banking àbí gbàǹkọ́gbì pos terminal wọn ni. kóló money agent kí ni ẹ wo. ọ ò mọ wo sufi wọn ní ìwà jẹran lọ́ra ó ní àfi didan ṣàkì ló fẹ́. wò mí kóló money pos terminal ti dé lákọ̀tún báyìí fún gbogbo àwọn tó mọ iye tí ń lọ ń gbòòrò pẹ̀lú kóló money èèyàn bọ́ nínú ayé kò sí nẹ́tíwọ́ọ̀kì kò sí ìdádúró kankan níbi ká sanwó wọlé ká gbowó jáde ká tẹ káàdì pé èrè gọbọi lóríṣiríṣi lórí owó iná títà ṣé ti wáyẹ̀kì ni àbí jamb pin owó ìpè tàbí data Ìfà ló falafala commission lórí gbogbo transaction tẹ́ bá ṣe lórí kólómọ́ni POS ààyè sì wà láti mójútó gbogbo transaction yín láti ibikíbi tẹ́ bá wà. làwọn ń jẹrà wọn ń yà báyìí bó la ṣe lè gba POS tiwa báyìí báyìí. láti gba ẹ̀rọ POS ti yín yálà fún iléeṣẹ́ yín ni tàbí láti di kólómọ́ni agent lónìí ẹ kàn sí wa ní one twenty nine railway siding magazine road ládojúkọ ansel building jericho ńlú Ìbàdàn ẹ sì lè pe àwọn nọ́mbà wa wọ̀nyí o oh eight one o oh four three eight six o oh eight two tàbí oh eight o six two five three three four three four torí ìpẹ́ jẹ́ kólómọ́ni agent tó mọ̀ ní ti ń lọ. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Eh, eh, kò tí ì tẹ́bínú kò tí ì tóbínú ah, eh, hmm. ẹ̀yin tẹ́ ti ń protest Akínkúnmí Alábí HR Láre Akeem ẹni sùúrù torí ó lóye tí a máa gbà lọ́wọ́ kálukú kẹ́ ẹ̀ fọkàn sí o ní sálárì láti máa yọ o so tí o bá tẹ yín lọ́rùn ẹsẹ̀ ni mo immortalize yín ni o mò ń ṣe rẹ́kọ̀dù fún yín eh, ẹni tí o bá tẹ lọ́rùn kó tètè sọ kí n mọ̀ kí o kọ́sẹ̀ ni message báyìí. don't kill me don't eh, kill eh, me ẹ má kill me. All right, we need to slow down a bit. ká kò ní dáká mọ̀ chíì tara wa o àjọ wà ní bísínẹ́sì yìí ni o èmi mọ̀ mánéjì ẹ̀kọ́ náà o. alájà Abímbọ́lá eh. Ògúnlẹ̀yẹ láti London ẹ lẹ ti post owó ń bó lẹ post ẹ̀ sí ah. sórí Facebook lẹ post owó sí. wàkántì balance yẹ. mo kó òrùjú kan. alájà ẹ má gbà mí o Ọlọ́run ní gbà yín o <laughs> ẹjọ ẹ̀tọ́ mi ẹ̀tọ́ mi torí ohun yìí n tàbí náà kọ́ wá jẹun nù láyé ti fi ń gbọ́ bùkátà nù. ẹsẹ̀ wàá wò nírú àyà ẹ̀ ní olóye tí mò ń máa pa kọ́lọ́mbà ń tẹ̀lé sí yàn rè bẹ́ẹ̀ni kọ́lọ́mbà mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rè inú dúró ọjọ́ òní báyìí hmm. wọ́n máa sábà wà níjẹ̀bú igbó nínú ọmọ ìlú hall hmm. lọ́dọ̀ bàbá burújí kàṣámù nírú ọjọ́ ìní báyìí hmm ó ti ó ti mọ kan ó ti ó ti ó ti mọ kan máìkì lára kí ló ń sọ tí máìkì náà mọ kan ọ lára kí ló ń sọ ó sì ń sọ̀rọ̀ bíi mugun. Ah, irọ́ ah. extra large ni mugun tó ní. ká send account ó ètò three three. three three. four four. two seven. Mm, mm, four four. four three. two eight. four seven ló parí ẹ̀. Mm-hmm. zero eight zero three three two seven four three four seven. ẹ lè béèrè pé báǹkì wo àyè fẹlẹ. Alhaji Ìbùkún ẹ mọ wọlé o. Ìbùkún Rájí. Alhaji Ìbùkún Rájí ẹ anakunla onílé ẹ̀kú lé èrò ọ̀nà ẹ̀ǹlẹ́ láyínká lè mí jẹ́ mo bóde kí n má bàa ṣílẹ̀ tẹ̀. ìtorí pé ajá òṣùpá ni mí ni mò ń fi ń bóde fún ọlọ́run ọba ìbà olúwa ìbà ẹ̀yìn èèyàn ẹ̀rìndínlógún lọ̀sẹ̀ tá a fi dá ilẹ̀ oòdùà ibi omi tó ti ń ṣe wẹ́rẹ́ panátẹ́ ni ni omi ti ń jòmọ̀ lọ́wọ́ jẹjọ́njọ́n pẹ́tẹ́ ọwọ́ ibà tẹ́ ẹ dé àtẹ́lẹ̀ dẹ́sẹ̀ ibà rẹ̀ hmm. ire òní kójọ máa wọ̀ wá lẹ́wọ́ àtàtà hmm. aláyínká ayífẹ́lẹ́ gbangba lẹ́gbẹ́ bí ọjọ́ yọ ọ̀kọ́ nǹkan rògbòdò kọ́gbà kọ́ ló àlejò jagun ọkọ̀ jàjagun akọ́kọ́ yan lọ bí ẹ̀dẹ́ bí ẹ̀dẹ́ jagun alàkàkàlàkàkàlàkà jagun aróde èjìgbò ìlú jùmọ̀ká tí gbogbo ayé ń pè lẹ́nìkan oṣù owó baba mẹ́ta ẹ kú ọdún èní kí ọba òkè òjì àṣẹ púpọ̀ rẹ̀ lókè pẹ̀ Yínká Ayéfẹ́lẹ́ lórúkọ tèmi ọmọ bàbá tó kọ rẹ̀ ń pòwe ọmọ bàbá tó kọ rẹ̀ ń kìlọ̀ wá ọmọ mi Ayéfẹ́lẹ́ o hmm. Ọlọ́run ogun ni fọkọ rẹ̀ nígbà tó kú kan ká ṣe ọdún iléyà hmm. mo rí post Facebook hmm. ó ní iléyà àmọ́ mọ́lọ́wọ́n ọba nìkan ló mọ iye àwọn èèyàn tí iléyàwó ṣojú ẹ̀ ọ̀rọ̀ yìí níka kí o ó sì jinlẹ̀ ọ̀rọ̀ yìí jinlẹ̀ gan nígbà tó ku ọjọ́ kan ká ṣe iléyà mm. mo tún rí post tó ń tọ̀hún ah. ó ní iléyà ku ọjọ́ kan o mm. àmọ́ ọlọ́wọ́n ọba nìkan ló mọ iye ju àwa tá a tún ṣọdún ọ̀hún mm. nígbà tó di àárọ̀ kùtùkùtù eh. ń tọ̀hún fi post míì síta ah, ah. ó ní òní lọ́dún iléyà o ọlọ́wọ́n ọba nìkan ló mọ iye ju àwa tá a tún mọ́lẹ̀ hmm títóbi ní ìgbìmọ̀ títóbi ní ìṣe ọba tó ní kọ́kọ́rọ́ ikú àtìyè lọ́wọ́ ó ṣílẹ̀kùn fáwọn kan ó sì mm. tilẹ̀kùn máwọn kan ó fà wọn kan mọ̀nà bẹ́ẹ̀ hmm. làwọn kan ṣìnà ọba tí wọ́n pè ní mọ́n yàsáwù hmm. ó tóbi tó ayé ò gbọ́ ọ̀run ọ̀gbà ọ́ wọ́n á fọ̀run ṣe lé òfàyè ṣàpótì tì sẹ̀ ta ló lè sọ àkàwé rẹ náà ta ló lè sọ bó ṣe tóbi tó wọ́n la ríran jùlọ lọ hmm. olórí gbogbo aláṣọ tẹ́lẹ̀ ayé ojú gbogbo àfa ayé lọ àwọn wòlíì ń tọ̀ ọ́ lẹ́yìn ni gbogbo àwọn oníṣẹ̀ṣẹ̀ pátá ni ó forí balẹ̀ fún ọ torí wọ gangan la lágbára alágbára kan ò sí níbi kan bí ọ̀rọ̀ bá mi bóyá ìgalà wá àfiwọ́ lóhùn lóhùn dùnmọ́ nìkan ìwọ ló lówó ju ìwọ ló lọ́lá ju ìwọ ló lọ́pọlọ ju ìwọ ló l lágbèkalẹ̀ jù wọ́n mm. gangan lọ̀rọ̀ ìwọ lọ̀rọ̀ tá à ń sọ ìwọ ló ń wa táyì fúrò pa mọ̀ ń dún tí ìbá wa ṣèwọ tó ṣàánú wa tó fàánú gbà wá kí la bá máa wí hmm. láyìíká tí ìbá ṣe olódùmarè tí ń fàánú ṣọ́ wa fàánú gbà wá kí la bá máa sọ ó ní dàpọ̀ ọ̀tún òfojú rewu ní ìmọ̀ràn kan ní tòsí ńgbà kájáde ká má wọlé ntọ̀ kan lè ń sọ hmm. bá a ṣe súnmọ́ ọdún tọ́dún súnmọ́ wa tá a tún rọ́dún láyọ̀ àtàláfíà yóò hmm. sún wo àwọn kan bọ́ ọ wọṣọ jù ìbínú ni fáwọn kan bọ́ ọ jẹun jù ìbínú ni fáwọn kan bọ́ lo mọ́tò ìbínú ni fáwọn kan o tún ra àkísà ó tún ra àwọn èèyàn tí wọ́n tún bọ́ ọ bọ́ fojoojúmọ́ mọ́ bọ́ àwọn tálákà kó tó kó aṣọ ara rẹ fún wọn àwọn kan wà tí wọ́n tún sọ̀rọ̀ òdì sí ọ ah. malasi kí wọn nílò ẹ máa wo ẹ fún lóṣù mẹ́fà òní fẹ́ gba gbogbo tí ń bẹ lára wọn ni hmm. kò sì máa sọ̀kò sọ́jà lójoojúmọ́ ah, ó tún lọ́rẹ̀ ah. láyé ká àwọn kan ní ìmọ̀ sọ fọpọ̀ ọlọ́pàá ti mọ́ o mọ̀pọ̀ méjì ni kó lọ́wọ́ mọ́tò mẹ́ta ni gbé o hmm. tètè gba bí kọ̀rọ̀ nbí kọ́ máa hàn lọ bílẹ̀ ayé ṣe rí nù hmm. ojoojúmọ́ ayé ni wọ́n mọ̀ kó bẹ̀rẹ̀ fún ọba tí ń ṣàwárí ẹ̀dá tí ìbá ṣe wọ́n tó ṣàwárí wa nínú ọ̀run ẹ̀rọ̀fọ̀ láyé ká ló mú un láti nu ra wa ọmọlọ́mọ mọ ti ń sọ ó mọ tó là kọjá láyé ká mhm. tàbá wa ń kó bẹ̀rẹ̀ fún Olódùmarè hmm. ǹjẹ́ o mọ̀ pé àwọn kan tí ò lárò jinlẹ̀ mọ́ ní kílọ̀ Ọlọ́run tí ì ṣe fún wọn tó bẹ́ẹ̀ hmm. gẹ́ hmm. wíwà láyé wíwà láyé special occasion lọ́jọ́ tó bá mọ́júmọ́ báyàn láyé orí àkéte àìsàn làwọn kan wà bá ṣe ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ làwọn kan ń gbàdúrà kọ́lọ́run ti ẹ̀gbẹ̀mí àwọn wàhálà àti ìdààmú tó dé bá wọn ló jẹ́ kán tútù àti gbígbẹ àjọ wà nínú igbó mm. lójú igi tó ti gbẹ tútù a sì mọ rẹ̀ dànù gbogbo èso rẹ̀ ó ṣègbè oh òun gan wàá fẹ̀gbẹ́ lélẹ̀ àwọn tí wọ́n ti ń pọn àképa àwọn fẹ́ lagi gbígbẹ mm. wọ́n tún padà mọ́ figi tútù dáná lójú igi gbígbẹ igi gbígbẹ ò sì ní jẹ bàbá mm. túnbọ̀ lọ́hùn lérè anímọ̀ yàsá ò lòun nígbà míì ẹni tí bàbá rẹ̀ nífọ̀ tó lè kaná àwọn ọmọ rẹ̀ ó sì mọ ṣe wọ́n rán wọn rán kiri wá wo àwọn kòlàkò ṣàgbé ọmọ tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ rìn náà dọ̀tí a sì mọ́ jáde alọ́yá lága wájú kó pẹ̀lú ọmọ aládé mọ̀ bá wọn pàṣẹ láyìnká ó kú bá balẹ̀ ni tí ó bí léèrè béèrè kábíyèsí ọkọ̀ tó lágbára nù gbogbo àwọn tí wọ́n pera wọn ní kábíyèsí ayé ń bọ́ lójúmọ́ rè é jórúkọ ni òǹgànlá láyé lúwa kò dọ́rọ̀ oyè kó tó di pé wọ́n fi joyè bẹ́ẹ̀ ni kò bẹ̀bẹ̀ kó tó di pé wọ́n gbé adé adé lórí ìwọ ló tóbi táyé ògbọ́ tọrùn ògbọ́ ìwọ ló ń jẹ́ ọlọ́run lẹ́yìn rẹ̀ kò sálágbára mi mọ́ malaki orí kẹta ẹsẹ̀ kẹfà àkọ́kọ́ mm. ó ní èmi ni olúwa mm. èmi kò yí padà tí n bá ti kabẹ̀ yẹn orí mi ó sì mọ wúlé mm. èmi ni olúwa èmi kò yí padà ajẹ́ pé lánàá àti lónìí òun náà ni alánàá àná olónìí òní ọlọ́la ọ̀la ọlọ́jọ́ gbogbo ọ̀fọ́jọ́ sì karẹ̀ lọ́rùn hmm. ó lágbára yóò tún lágbára ọ̀run ìwọ la ṣe yóò wá jípọ̀jọ́ kúdà a lè wí lè ṣe ní a lè ṣe lè wí ìwọ la wí mọ̀ yẹ òun asọ̀rọ̀ má yẹ hmm. hmm. adákẹ́dájọ́ adánimọ̀ gbàgbé sọ́ni mọ́tò gbé ṣàìsùn mọ́sùn lọ tẹ́rẹ̀rẹ́ kárí ayé àwa má rí di ní alágbàlá oh ìmọ̀lẹ̀ ìwọ la lágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ òru la kìkì tán olúmímọ́ ni ọ́ òǹgbẹ́bi mímọ́ ṣe mímọ́ jẹ mímọ́ lo mímọ́ wọ mímọ́ o sì ń to mímọ́ gbogbo ìwọ ni wọ́n ń olùṣọ́lá olùṣọ́lá ìwọ ló róhun gbogbo gbogbo tó ń ṣohun gbogbo fẹ́ni gbogbo níwá gbogbo lọ́jọ́ gbogbo àrí ìró àlá ni ẹ̀gàn ọ̀ràn tẹ̀tẹ̀ pátápátá ọlá ni ọ̀pọ̀rọ̀gbọ̀dù ọba ìdìdí ìdáyé aláàfin àjọbọ ìwọ lolóko àjọbọ ìwọ àmì ọlá ọba àmì ọlá ò ń gbénu ọlá ńlá sọlá o sì ń gbénu ọ̀run ṣògo o wà lọ́bà kan ìwọ nìkan ṣoṣo ni ẹrù bá gbogbo àwọn ọ̀jẹ̀jẹ̀ ẹrù tí ń bẹ̀rù lẹ́rù ẹrù tí ń sọ alágbára ayé dojo ó ń lọ́wájú tó ń bọ̀ lẹ́yìn hmm. olódùmarè ni hmm. olódù jẹ́ ń bá orí ẹlẹ́sẹ̀ jẹ́ ń bá ọ̀rìn ẹlẹ́nu jẹ́ ń bá ọ̀sọ́ ẹni tó bá tìlẹ́yìn ó padà wá sọ́ dàjẹ́ ni hmm. òun lè gbọmọ níjà sọmọ dàjẹ́ láyé ká ò gbọmọ níjà sọmọ doṣó kalẹ̀ wọn ní kílẹ̀ ni yóò ti padà di iṣẹ́ ìmọ̀ ọmọ ìyá àjẹ́ ni ọlọ́run ní o kì í ṣènìyàn ìwọ́dọ̀ bá ní rìn kíyàwó tán bá ní lórí ìbànújẹ́ fayọ̀dí dípò ọba tó bá wọn lórí ẹkún níjó ní tó fi tẹsítímọ́nì jìrọ̀ rẹ̀ fún ni ọlọ́run ògo ni forúkọ rẹ̀. ọlọ́run tó ń bá tóbi. Yinka, Aifale, and EOB. Ah, Rubicon the movie coming to cinema nearest to you soon. <laughs> bẹ́ẹ̀ni o bí múvi kan bá gàgàrà tó dúró gbangba gidigba tó stand out top rated pẹ̀lú technical àti directing tó ní standard tó lè fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú tàwọn òyìnbó hollywood gangan. irú múvi bẹ́ẹ̀ ló ń wọ sinima wọ́n gbé wò wọ́n yẹ̀ wò wọ́n gba sinima titun rubicon the movie wọ sinima jákèjádò nàìjíríà lẹ́sẹ̀kẹsẹ̀. káì rubicon pèpè méjì ìgbóná gbòòrò ìdá ikú tó ń dògbèrè lórí ọmọ ọlọ́mọ níwájú àwọn apanimọ́yọ̀dà lágbára ní corridor of power àṣírí tí o gbọ́dọ̀ tú tó tú license to kill rubicon the movie àgbèdè méjì produced by bayo falike bayo directed by ade idris aṣíwájú charles adeniyi ni production manager starred yinka ayefẹlẹ ricardo agbo akin lewis saidi balogun mr macaroni bukki arugba kọlá olóòtú ọmọ àdàbánijà Bayo falẹ́kẹ̀ Bayo wọ̀ fúnra ẹ̀ wòlé àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá yìí rubicon agbedeméjì ó ń bọ̀ dẹ̀dẹ̀ ní sinimá tó súnmọ́ yín jùlọ lágbègbè yín àwòtúwòde o ẹ̀kú ojúlọ́nà ẹ̀ tó tó olóṣè rà tó láńlọ́dà. ibẹ̀ náà la dé. ewo wa ń tọ̀gẹ́dẹ́ dòdò tó kún rí ẹ̀bí báyìí. èmi náà mo ní. bó ni yun ti a jẹ. iṣẹ́ ọwọ́ iléeṣẹ́ before you pay property consultant lórí yẹn. mo sọ fún ọ pé two hundred and fifty thousand naira ni mo ra plot ilẹ̀ kan tí ń bẹ lẹ́yìn OOU mini campus yìí. kódà mo tún san díẹ̀ díẹ̀ ni. ọgbà tí mo ti kọ́ sanwó àkọsán down payment ni wọ́n tún fún mi láwọn ọgọ́rùn àǹfààní bíi deed of assignment ọ̀fẹ́ corner piece ọ̀fẹ́ provisional survey ọ̀fẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. pabambari bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ rẹ ọ̀gẹ̀dẹ̀ dòdò tó lọ rẹ̀rẹ̀rẹ̀ lórí ilẹ̀ iléeṣẹ́ before you pay ló gbìn. àwọn ni wọ́n mójútó àwọn ni wọ́n kórè ń tún tà á lábàjọ pé wọ́n lọ́gba ọgbà èyí ò ní nǹkan kan ṣe pẹ̀lú lẹ́mí o ilẹ̀ mi bẹ́ẹ̀nbẹ́ digbí kódà bí mo bá ṣe tán tí mo fẹ́ kọ́ gédégédé ni wọ́n yọwọ́ wọn kó mẹ́ ìwọ náà jẹ́ yá tètè tara ṣàṣà báyìí kò mú tiẹ̀ kó tó dìpọ́ tán iléeṣẹ́ before you pay wà ní fifty eight adéjùmọ̀ house àdójúkọ anshan pharmacy liberty road ìbàdàn tàbí kẹ́ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero zero five eight two five seven zero five nine àti zero zero six eight zero five nine six eight zero àdéhùn àtàsọtẹ́lẹ̀ ń bẹ o pẹ̀lú ọpẹ́ sí ọlọ́run ní gbogbo àwọn ẹbí apostle paul olúwọlé fájẹ́mi sì fi kéde ìpapòdà bàbá wa bàbá no problem kò sí nǹkankan ẹni tó fi dà nílẹ̀ lẹ́sẹ̀ jésù lọ́jọ́ kẹta oṣù kẹfà ọdún twenty twenty two yìí ẹni ọdún mẹ́tàdínláàdọ́rin sixty seven years ni bàbá kó tó fayé lẹ̀ báyìí la ṣe pìyàmọ́ láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún olóògbé line state máa wáyé lọ́jọ́ friday fifteen oṣù july ọdún twenty twenty two yìí láago mẹ́ta sí mẹ́rin ìrọ̀lẹ́ ó máa wáyé evangelical church soludo layout Of alexander lẹ́yìn amadek nursery primary school àpáta ìbàdàn àìsàn onígbàgbọ́ ìyẹn wake up ló máa tẹ̀lé tó bá ti dìrọ̀lẹ́ níbì kan náà ìyẹn láago mẹ́rin sí mẹ́fà ìrọ̀lẹ́ ètò ìsìnkú gangan ó máa wáyé lọ́jọ́ saturday sixteenth july ọdún twenty twenty two yìí bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ níjọ world healing evangelical church soludo layout of alexander lẹ́yìn amadek nursery primary school àpáta ìbàdàn ayẹyẹ ìgbàlejò àti wẹ̀jẹ̀wẹ̀mú máa tẹ̀lé ní lafia hotel lẹ́bàá bcj àpáta ìbàdàn apostle paul olúwọlé fájẹ́mi ìsìn problem kò sí nǹkan kan ó dàárọ̀. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Mm-hmm. ẹran bá gorí òrùlé. bó ló ṣe mọ gorí òrùlé ẹran bá gorí òrùlé lọ́jọ́ iléyà àbí iléyà kọ̀ọ̀la ni ó ti débẹ̀. bó ló ṣe ṣe gan-an. a kò yé mi wọ́n gbẹ̀gùn ni láyìíká wọ́n gbẹ̀gùn ni wọ́n gbẹ̀gùn ni. ilé tí èsì lé downstairs. ilé ìṣe upstairs ilé ọkọ yosò. ilé ìkwájà bẹ́ẹ̀ ta òun náà wá yan. wọ́n lọ lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí ẹ káàbọ̀ a kú ayọ̀ ọdún ọdún ayabo fún gbogbo àṣepúpọ̀ rẹ̀ láyé abduljalil ń kí yín o abduljalil ń ṣe yín pẹ̀lẹ́ o. ibi ọkọ mi lẹ o. ti gbàgbé ọkọ ẹ. yesufu. yesufu kọ́ ẹ ṣe yesufu. Mm. yusuf ni mí bí joseph ni. yesufu mm. ọlọ́run ló yọ ọ́ nkankan. ayé yes àjọrò let's talk about it gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe ní àyà ọjọ́ mẹ́jọ mẹ́jọ fún àǹfààní àwọn tó ń gbọ́ wa fúngbà àkọ́kọ́ tí wọn àmọ́ bá a ṣe ń ṣe lórí ètò yìí. tí ọ̀rọ̀ let's talk about it yóò yé wọn ọ̀pọ̀lọpọ̀ ló máa ń wò pé ah, ẹ gbọ́ kí ni philosophy program yẹn. ẹlòmíì máa ń sọ pé ẹ̀gbọ́n plan ẹ̀hún ọ̀rọ̀ ni àbí wọ́n rò ó sọ ni ṣùgbọ́n ẹni tó bá kángun sí. Si tó ṣẹlẹ̀ sí àmọ̀ yìí pé ayé pé méjì. Ah, ayé ju méjì lọ láyínká. Hmm, ayé pé eh, gba ojú gba gan lọ. kábíyèsí. Hmm, àwọn tó wà ní kòríta kò yé mi mọ́ bóyá wọ́n rìnrìn àjò débì kan náà rìn àjò ayé ọ̀nà pín yẹlẹyẹlẹ hmm. wọ́n wò pé kí ni káwọn ó ṣe. báwo ni káwọn ṣe. torí nígbà míì wà tó jẹ́ pé èèyàn máa ń rò pé òun dúró tí ò bá kíyèsára tí ó padà wá ba rẹ̀ ńlẹ̀ pé òun ṣubú ẹni ọ̀rọ̀ bá sì bá dé bá ni mo ń pèrè lọ́mọ ọkùnrin. a lé wọn ọkùnrin mẹ́ta àti bẹ́ńtẹ́. ọ̀pọ̀lọpọ̀ tó ń hmm. gbà yàn nímọ̀ràn hmm. tó ń fún yàn lá advice tó ń kánsẹ́lì yàn hmm. ló jẹ́ pé títí ẹ̀ bá dé bá gan-an yóò tún mọ owó ẹni tí ó kánsẹ́lì òun ni. <laughs> yóò wá kánsẹ́lọ̀ kí. yóò wá kánsẹ́lọ̀ o àkàìmọye bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan máa ń wò pé ọ̀rọ̀ tá a fẹ́ sọ lénìí pé irọ́ o àwọn ń tà wọ́n o àwọn dúró ore o. yọ̀n pé obìnrin máa ń rò ń gbà míì pé mímí kan ò lé mímí èmi nígbà tí mi ò ń ṣe ọkùnrin gan míì náà máa ń rò bẹ́ẹ̀. ẹ ẹ àti ẹ̀tún wá gbọ́ tọkùnrin torí pé ọkùnrin ló ní gàlégàlé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọkùnrin ló ní ọkùnrin ló ní. obìnrin yìí sábà ní gàlégàlé hmm. ló ṣe jẹ́ pé obìnrin máa ń respect ara ẹ̀ nílé ọkọ ẹ̀ obìnrin mi à sọ fún ẹ pé kàkà tóun á fi yan ọkọ òun jẹ tàbí rìnrìn tí yóò da hmm. kóun kó kúrò ńbẹ kóun kó kúrò ńbẹ kóun mọ kóun àti òṣìṣẹ́ ṣe papọ̀ mọ́. alẹ́ lomi àtúnfẹ́ pèsè pé níjọ́ tọkùnrin mi bá gorí òun kí báyìí báyìí ṣẹlẹ̀ sí òun. àmọ́ hmm. a sọ̀rọ̀ kan fún yín pé never say never lọ́rọ̀ lé ayé. never say never àwọn nǹkan míì wà tá a plan fún life wa. èèyàn òró ti tẹ́lẹ̀. a kàn rí kó ìṣẹ̀lẹ̀ náà ni. a ní wá ìmúdẹ ti sọ pé mi ní ṣe kínní kí ló ṣe mí. ọpọlọ jẹ́ pé n tó máa ń bẹ̀rù ní gbogbo ìgbà tó ń sá fún ni ó padà máa ṣẹlẹ̀ sí. Hmm, hmm. bẹ́ẹ̀ ni hmm. bẹ́ẹ̀ ni sòkò kan mímọ̀ ń ṣe. kọ́lọ̀ pé mo kọ́ṣẹ́ ara mi ò kàn. kọ́lọ̀ ń kàn wa ẹlòmíì ò rìn ní bèbè wàhálà. ṣé ká wá pè ní temptation ni. ah ilé ìgan kí la fẹ́ sọ. ṣé àdánwò ni àbí ìdánwò àbí àbí àfọwọ́fà àbí ìdẹ ẹ wò àbí àfọwọ́fà àbí àfọwọ́fà kábíyèsí ọlọ́run. ìsì ooo tó káàbọ̀ padà. <sighs> arábìnrin kan sọ̀rọ̀ ilẹ̀kùn. ọkùn. àmọ́ tá a bá ní ká wò ó a sọ pé bóyá kò jẹ̀bi ṣùgbọ́n ó ní ká ké gbàjarè síta. lójú tèmi kí ni mo sọ. ó ní òun ló fà á. àfọwọ́fà ni torí lóòótọ́ kò jẹ́ ìsinmi lobìnrin gbà á fún ṣùgbọ́n eré kí la já ń bẹ́kùn ún ṣe. ẹ ṣó mọ̀ pé nígbà kan ọ̀rọ̀ x la máa ń sọ. mi ò sọ̀rọ̀ x má tún sọ mi lẹ́nu. ìrọ̀ eléyìí ò kì í ṣe x. ọ̀rọ̀ x kọ́ lélẹ̀. ṣùgbọ́n nígbà míì téèyàn ò bá ṣọ́ra mhm. àwọn nǹkan tí èèyàn ò rò kó lè ṣẹlẹ̀ lè ṣẹlẹ̀. tàbí téèyàn ti sọ pé òun ò ní í ṣe. tí kò tiẹ̀ rò kó lè ṣẹlẹ̀ sóhun. abara ẹ̀ ń bẹ̀. nígbà tí wọ́n wà ní primary school ẹnìkan wà tó fi bí ọdún mẹ́ta senior wọn wọ́n ní ládùúgbò táwọn ń gbé the same area náà ń ẹnìyẹn ni màmá àwọn máa ń fà wọ́n lé lọ́wọ́ pé mú àbúrò ẹ lọ sí school hmm. ìyẹn ni pé nígbà tí ẹnìyẹn ti wà ní primary three tó ń lọ four làwọn ẹsẹ̀ bẹ̀rẹ̀ bíi primary one ṣe rí i pé gap fẹ́ wà díẹ̀ so ẹnìyẹn ni kì í jẹ́ kí wọ́n rẹ́ wọn jẹ ní school kò ń jẹ́ kán nà wọ́n kódà nígbà tẹ́nìyẹn ti kúrò ní primary school yẹn mhm. nígbà yẹn wọ́n ń fi ojú pé àbúrò lágbájá ni wọ́n fi ń wò ó wọ́n ń fọwọ́ yẹn wọ̀ ọ́ bó tiẹ̀ jẹ́ pé sọ́ọ̀nì mu wọn ò bára mu. bára mu ṣùgbọ́n pé ẹ má tí lágbájá bá hi ẹ́ mú so á débẹ̀. àdúgbò kan náà ni wọ́n jọ dàgbà sí kódà ó tó stage kan wọn kì í wọ́n ní àwọn ò lè pe ẹnìyẹn ní bọ̀ọ̀dá mọ́ torí pé wọ́n ti close àwọn ò lè pe òun bọ̀dá wọn nígbà tí ó wà ní secondary school tó jájú oge tán àwọn làwọn máa ń bá pe ọmọge. wọ́n máa ń ṣe ọmọ fún. wọ́n nígbà tí ó sì wà ní secondary school tó jẹ́ bíi senior prefect wọ́n ní lára àwọn ọ̀rẹ́ ẹ̀ tàwọn wà tí wọ́n ti jọ ṣe wọléwọ̀de ẹ má jẹ́ ká sọ ti báyìí lọ ti yẹ kó yé yín so ẹ worú relationship yẹn tó jẹ́ pé nígbà tí àwọn fẹ́ lọ sí higher institution bọ̀dá àdúgbò àti àǹtí àdúgbò. bíi bíi pé òun ló kọ́ wọn pé báyìí báyìí ló ṣe máa rìn bẹ̀ ní skul yìí yẹn má wọrí torí skul higher institution kò pa wọ́n papọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ni wọ́n lọ àmọ́ ọlọ́run mọ bó ṣe máa ń rìnrìn àjò ẹ̀ hmm. wọ́n ní ordinarily tabaníkàwó ó yẹ kí àwọn kí wọ́n lọ kán fi fẹ́yàwó ṣáájú kí àwọn tó sọ pé àwọn lọ lé ọkọ àmọ́ ṣe mọ̀ pé ọkùnrin míì nígbà míì afẹ́ ní tóun ò bá tó tán òun ò lè fẹ́yàwó ìmí ìsìn ní kọ́lọ́hún ó ṣàánú wa àwa tá a jọkùnrin ó ti ná gbára ó ti ná gbòòrò àti rí ẹni tó máa wù láti settle down pẹ̀lú afẹ́nira díẹ̀ torí téèyàn bá ya kówèrè kówèrè ẹ má bínú o tó bá tó àsìkò àti hmm. settle down nígbà míì kò kì í fẹ́ rè tó wù ú ọlọ́mọjà fi ìyàwó kéèyàn fi sí girlfriend ó dà pé irúfẹ́ wàhálà ìfẹ́ dé bábọ̀ ọ̀dà yẹn wọ́n ti nágbára nágboro fáwọn ṣe fine boy dáadáa nígboro wọ́n sì tásìkò kan nígbà tí wọ́n rí pílẹ̀ fẹ́ mọ́ ọ̀rọ̀ wọ́n àwọn kúrò ní nàìjíríà hmm. wọ́n lọ wọ́n ní ṣùgbọ́n pẹ̀lú wọ́n ṣe kúrò nàìjíríà tán lọ yẹn àwọn àti wọ́n ṣìjọ máa ń sọ̀rọ̀ dáadáa wọ́n ní ìgbà táwọn rí ọkùnrin táwọn fẹ́ fẹ́ àwọn sọ fún un pé àwọn máa rí ẹnìkan ọ̀rẹ́ ni báyìí báyìí àwọn fẹ́ settle down pẹ̀lú ẹ̀ wọ́n lóun ló sọ pé ja ah ebi ma ebi ma ṣe interview fọkọ tó máa fẹ́ ẹ̀. anybody tó bá máa fẹ́ mi ah <laughs> mi le i don't joke with you. no no no ebi ma ṣe interview pẹ̀lú ẹni tó máa fẹ́ ẹ̀. ẹni bá fẹ́ fẹ́ ó máa fẹ́ wá papọ̀ ni. ó ti yẹ so fún nọ́mbà mi ni kò pè mí wọ́n ní ní ti ọlá wọ́n ní ọlá torí ilé ọlá ni wọ́n ti wá ní ti owó wọ́n ní owó wọ́n sì mọ̀ọ̀yàn àwọn náà mọ̀ọ̀yàn wọ́n ní wọ́n sì ṣiṣẹ́ wọ́n ń ṣe ẹni tí kìí ṣọ̀lẹ kìí ṣọ̀lẹ wọ́n ṣiṣẹ́ dáadáa wọ́n ní fúnra wọn náà sọ nínú èèyàn méjì mẹ́ta táwọn bá tí wọ́n bá sọ̀rọ̀ pé wo bọ̀bọ̀ ọmọ èkìtì yẹn ní problem. bọ́bọ́ mi èkìtì yẹn hmm. o lè sọ pé ó máa ń lágídí lẹ́kọ̀ọ̀kan bọ̀ òun lòun ló máa fẹ́. ló make sense. o ti yẹ gbàtí mi àti ọmọkùnrin ló mọkùnrin mú. iṣẹ́ lórí lè tó lórí èkó lòun fẹ́ yẹn. tó ń sọ mi dẹ̀ mi dẹ̀ lẹ́nu yẹn. má lọ pẹ̀lú mi dẹ̀ mi dẹ̀ o. ó máa já ẹ̀jẹ̀ ni o <laughs> ó máa jẹ aṣọ ẹlẹ́ni bọ̀ tí orí bọ̀bọ̀ èkìtì yẹn Oh. ó lágídí eh, ó lágídí ó lágídí ó fẹ́ kọ̀ eh. sí ọ̀bọ̀ wàhámọ̀ bí wàá ṣe manage ilé ẹ̀. wọ́n náà wá sọ pé eh, ó máa ń raise voice ẹ̀ wọ́n ní ohun ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ ni. nǹkan tí ìníjú kékeré á ti pariwo mi ì láìkẹ́ ẹ̀ mi ì ṣe kinní kan á kàn máa máa tọ́jú ẹ̀ máa tọ́jú ẹ̀. wọ́n ní àfi bẹ́ẹ̀ ni pé wòlíì ni wọ́n hmm. wọ́n lẹ́nìyẹn làwọn settle down pẹ̀lú ẹnìyẹn dẹ̀ tọ́jú àwọn débi tán tọ́jú èèyàn dé. wọ́n nígbà tó yá wọ́n láwọn ń ṣẹ́rí bọ̀ ní nàìjíríà wọn sì tí ì níyàwó náà. àwọn á bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa bá wọn jà pé wọ́n gbọ́dọ̀ settle down. wọ́n ní káwọn má tàn mí wọ́n ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan làwọn kàn máa ń lo ó ó ti yé yín torí pé. tó bá jẹ́ public tó bá ti kú àwọn àti ẹ̀. nìkan làwọn máa ń lo táwọn bá wà ń ta kò ṣeé lo oh serious. wọ́n <laughs> ní kò ṣeé lo ó fún níta hmm. torí pé kò nídìí àdàkọ jù torí pé <clears throat> èèyàn tó ṣe dáadáa ni wọ́n ìlú mọ̀ọ́ká dẹ̀ ah, ìlú mọ̀ọ́ká mọ̀ọ́kọ́ ìlú mọ̀ọ́ká èèyàn ni wọ́n wọ́n gbẹ́rù sí fáwa wọ́n sì ṣe dáadáa wọ́n sì ṣe dáadáa wọ́n náwó fún Fẹ́mi Sola náà rí irúsẹ̀ mí nìkan náà kàn tí pè fèrè. wọ́n níjọ́ táwọn pè é pé olóde wọ́n ló olóde ni. so. ẹ máa pààrọ̀ àpàdé ní Èkó club wọ́n ṣe dáadáa pẹ̀lú mi. bí ókè ọdẹ. ayé tó tó ayé máa lè yẹn ká ṣe. ayé gba jẹ́jẹ́ ẹ̀sùnkùn yẹn ló yẹ ká ṣe. ayé gba jẹ́jẹ́ ènìyàn fẹ́ ní fọ̀rọ̀ mi ò bá ṣorí ẹni. ayé tótó ayé tótó ayé màá lè. Let's talk about it. Let's talk about it with, with Yinka Aifale and EOB. Good morning, doctor. Welcome, Mamana you bring your sister today. no doctor na my neighbor be dis o oh. i don dey beg her to join us register for antenatal for hospital but she no gree. madam why now you no know say you suppose come register for antenatal when you dey pregnant. doctor i no wan catch coronavirus no be hospital the thing dey dey pass. if you cover your nose and mouth with face mask do everything dem say make you do corona no fit catch you for hospital. abeg me tell am o. Oh. but look me now i no sick no be sick people dey come hospital. madam no be every problem dey show for face when women get belle You hear these women outside? No be play, they come play. Oh. Then they learn many things to help them during pregnancy. And doctors, they check them to make sure, say, mother and baby, they fine. Thank you, doctor. I don't know, say, na so it e Make I register for antenatal quickly. Register for antenatal care once you know you are pregnant. Hospitals are still safe. This message was brought to you by the State Ministry of Health with support from APIN e Public Health Initiatives and U.S. Centers for Disease Control and Prevention ilé iṣẹ́ ti pọ́ǹpì concept onílẹ̀ ìfọkànbalẹ̀ àti ṣe fifty percent discount ìyẹn ti ré kọjá a tún ti bẹ̀rẹ̀ forty percent discount lórí ilẹ̀ tẹ́ bá rà lọ́dọ̀ wa. ẹni o ẹja promo tá jáde fún ní oṣù méjì gbáko lọ́pọ̀lọpọ̀ ti jàǹfààní fifty percent discount ìdùnnú ṣubú láyọ̀ kò tí ì péjú fẹ́yìn náà o a tún ti jàǹfààní forty percent discount kalẹ̀ báyìí ẹ̀dínwó lórí ilẹ̀ tẹ́ bára nílé iṣẹ́ tí pọ́ńpì concept ìbàdàn onílẹ̀ ìfọkànbalẹ̀ bẹ̀rẹ̀ láti monday june six sí tiwọn wednesday august ten ọdún yìí ni o ilẹ̀ one point five million ní mọ́ndéyà àti lágùn ó ti di nine hundred thousand naira báyìí tìlàjì táǹtà ní one point two million naira tẹ́lẹ̀ lẹ́jọ́. láfíìnì tètè máa bọ̀ wá gba ti tó wà nọ́mbà twelve àrẹ street àrẹ avenue ní bodijà ìbàdàn tẹlifon zero nine one five two two two two two zero five. ti pọ́ǹpì tẹ́ ń retí ti dé. ẹ a nílò ìbàdàn. ti developer that Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ẹ káàbọ̀ padà. ká tó tẹ̀síwájú ṣẹ́gun ìwọ níṣòro jẹ́ kí n sáré dá wòlíì ọlọ́run lóhùn ẹ kúrò lẹ́sà o. ẹ ṣe mọ̀dà kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ní Fresh FM. ẹ ṣeun sá ohun yín ni mo máa ń gbọ́ mo fẹ́ lè sọ pé ìgbà àkọ́kọ́ tèmi arójú yín rè ah. àṣẹ ẹ fáìn tó báyìí. Eh, mo ti rójú yín rí. ẹ ti rí nínú fídíò lójú ayé. mo ti rójú yín rí ní Ìbàdàn. àpàdé àpàdé ṣùgbọ́n ẹ ń wọlé mò ń jáde. ẹ fún àǹfààní àwọn tó wà nílé tí wọ́n ń gbọ́ wa ohun yẹn lọ́pọ̀lọpọ̀ mọ̀ ṣùgbọ́n wọn mọ orúkọ. ó kọ mi náà pọ̀. kò pọ̀ púpọ̀